àṣírí àwọn Afẹ́nifẹ́re tú wọ́n mọ̀ tún kóra wọn jọ wọ́n rí wípé ọwọ́ pálábá àwọn Afẹ́nifẹ́re ti ségi bàbá pọfẹsọ Bánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ olóyè májàsọlá Sunday Adéyẹmí Adéníyì Adéyẹmọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ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 lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn ọ̀pá akọ ọ̀pá òpejò ejò akọ ejò pàjá ajá akọ ajá òkó yín jẹ kọ̀ má ṣe jíjẹ tí ò dáa <laughs> ẹ kú dédé wòyí mo tún dé padà àfi táwọn ò bá rí là ní sọ àní ìgbà kan balẹ̀ Yorùbá jẹ́ lóko ẹrú tọ́kọ́ wá sí a máa jáde nínú ẹ̀. ẹni bá tún lóun tún fẹ́ kó wa wọnú ìgbèkùn míì àrá máa sọ́pa wọ́n ni wọ́n ti tún dé o another àwọn àgbà ìyà the set of foolish people wọ́n tún fẹ́ kó Yorùbá wọnú ìgbèkùn míì wọ́n tún dé o àwọn atọmọ ọlọ́mọ pa wọ́n tún dé wọ́n rí i pé àṣírí àwọn Afẹ́nifẹ́re tú wọ́n mọ̀ tún kóra wọn jọ wọ́n rí wípé ọwọ́ pálábà àwọn afẹ́nifẹ́re ti ségi pé ojú àwọn ọmọ Yorùbá ti là wọ́n ti tún kọ́ra wọn já o wọ́n fẹ́ porúkọ dà ṣùgbọ́n wọn ò pàwàdà ẹ ṣé mọ̀ pé a ti sọ fún yín pé nígbà tí bàbá wa Ibrahim Adésànyà ti kú làbẹ́nifẹ́re ti kú àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dẹnudẹnu. Dẹnu those people that we can call the real awos pé iṣẹ́ táwọn lọ́wọ́ tó gbé lẹ̀ wọn ò fẹ́ kó parun Ibrahim Adesanya was one of them he is a good leader a good father to the Yoruba race ìkúdí ọ̀nkúbọ́lá Ige wọ́n pa ọ̀nkúbọ́lá Ige torí pé ọ̀nkúbọ́lá Ige ní òun fẹ́ ṣàtúnṣe orísun Yorùbá gbẹ́dọ̀ dídí ó gbẹ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń fọ́n padà wọ́n ti tún dé o wọ́n pera wọn ní CYE wọ́n tuntun dé wọ́n ní àwọn ní agbẹnusọ fún ìran Yorùbá ẹgbẹ́jẹ́ lóòótọ́ ni <laughs> Council of Yoruba Elders <laughs> the anybody that call himself a leader in Yoruba land tó bá ti sọ̀rọ̀ nípa restructuring nípa amendment of the constitution of Nigeria kì í ṣe Yorùbá leaders àwọn tá a mà lé agbẹnusọ fún ìran Yorùbá lónìí bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ olóyè Májàsọ́lá Sunday Adéyẹmí Adéníyì Adéyẹmọ kàkàkí Olódùmarè. Last lásán of Awólọ́wọ̀ àwọn tó jẹ́ agbẹnusọ fún ìran Yorùbá nìyẹn tí àwa mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ó ká wọn ó ká ó mú ó mọ múláyà wọn. akéré nígbà tí Awólọ́wọ̀ wà láyé ọwọ́ ọwọ́ ò tí ì tètí dáadáa ṣùgbọ́n nígbà tí bàbá Bánjí Akíntóyè wà lá tó dé àtọlóyè Ṣèyí Sunday Ìgbòho àti lajú àti ríran àwa ka ìtàn Awólọ́wọ̀ a kà lọ síwájú a kà padà sẹ́yìn a rí wípé bàbá Bánjí Akíntóyè olóyè Ṣíṣẹ́dì Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn àti lóru pé kí iṣẹ́ Awólọ́wọ̀ ó parun ẹgbà wa wọ́n tún dé o set of jẹgúdújẹrá tó tún fẹ́ máa forúkọ Yorùbá gba brand envelope lọ́wọ́ ìjọba wọ́n ti tún dé o wọ́n ní àwọn ní bí wọ́n ṣe kọ́ mbẹ́ the new voice for the Yorùbá race ẹ parọ́ we don't know you and we don't want to know you ọba ọba kan ò lè jẹ tọba kan ò bá kú àwọn ọba tó dẹ̀ ìwà lóde òní Akíntóyè ọmọ kékeré sì ni Sunday Ìgbòho òòṣà ó sì ń rákòrò lọ́wọ́ ni ọmọ kékeré ni kò tí ì dìde rìn so wọ́n máa pẹ́ we don't know you ẹ fẹ́ fi wá powó ni bí àwọn Afẹ́nifẹ́re ṣe fi wá powó tó ń bayé Yorùbá jẹ́ tó ń tẹ̀wọ́ fáwọn Fúlàní wọ́n wá kọ́ mbẹ̀ ọ̀daràn ni wọ́n bẹ́ẹ̀ bá ti rí wọn mi ò tí fẹ́ dárúkọ wọn ṣùgbọ́n tí wọ́n bá gbẹ́jẹ́ bọ̀wọ́ I will measure their name one, one by one. Kò sí tẹ́nibọ̀dì lẹ́fẹ̀ẹ́ mi ṣe mo ti sọ fún yín pé lórí ọ̀rọ̀ Yorùbá yìí ẹni máa kú pàdé ẹni máa pa. Wọ́n dé àwọn ọmọ ìrankíran àwọn àgbàyà àwọn jẹgúdújẹrẹ olè wọ́n dé o wọ́n dé ẹ gbà wá lọ́wọ́ wọn o ẹ̀yin ọmọ Yorùbá ti dúpẹ́ onítìrí la sì ń jẹ lọ́wọ́ tá àti ìjẹ tán àwọn tó sọ pé they are the first new first for the Yorùbá race wọ́n yan chairman south west o wọ́n yan chairman south east wọ́n yan chairman north north west wọ́n yan chairman north east tá a dẹ̀ sọ pé we don't want to have anything with you. this Fulani that killing us every day kẹ́lẹ̀ mọ̀ pé fẹ́ máa fi wá gba brown ẹ̀wẹ̀ lóko ní Yorùbá wake up tẹ́ ẹ bá ti rí wọn ẹ wò wọ́n ìkà ni tẹ́ ẹ bá ti rí wọn ẹ wò wọ́n o wọn ò bẹ́ ká débi àhúnrè ọlọ́run ló sọ pé ó yá ìkà ni wọ́n tẹ bá ti rí wọn ẹ wò o mo ní wọn ò fẹ́ ka gbẹ́rù dórí ọlọ́run ló sọ pé yá ọmọ yorùbá a wálé ayé yìí adẹ̀gbẹ́dọ̀ ṣeun re ṣeun re a wálé ayé yìí ẹni tó dá wa wálé wa ó dá wa wá sílé ayé láti ṣe rere ni don't allow them to use or collect dollar don't allow, allow these people láti máa tún fi ìran yorùbá gba brand envelope gba appointment gba contract lọ́dọ̀ federal government government of Nigeria we are not part of them any leaders call any so called their self leaders tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ àtàṣì Yorùbá papọ̀ mọ́ àwọn tó ń pa tó ń pa wá bí ẹni pẹran tó fẹ́ paná ọjọ́ ọ̀la Yorùbá you are not our leaders council of Yorùbá it leaders lílé yín lórí ọmọ yín lórí aya yín àti àwọn àna yín lẹ ti jẹ́ leaders not yorùbás we don't need you. ohun tí Abẹ́nifẹ́re ṣe tó fi kó ìran yorùbá sínú ìgbèkùn ẹ̀yin náà tún fẹ́ bẹ̀rẹ̀ kẹwàá máa jáde pé you speak behalf of the yorùbás you must amend this constitution kẹmàfọ́tà we must restructure this country we must have a police state mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀fí ń lu yo tẹ̀fí lu Yorùbá ní jìbìtì nìyẹn we don't want you you are not our leader the only leader we know in Yorùbá now tí àwọn ọba ilẹ̀ Yorùbá approve gbogbo orí adé ilẹ̀ Yorùbá tán approve tán mọ̀ wípé yes ìgbé ayé ìgbàanì tó sọnù lọ́wọ́ Yorùbá làwọn méjèèjì ṣiṣẹ́ lé lórí we want to we want to return the government of the Yorùbá to the our kábíyèsí ọba ló àwọn ọba dẹ̀ ti wọ́n ti approve wọn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti lù wọ́n lóǹtẹ̀ Stephen Professor Stephen Banji Adebanji Akitoye, and she Sunday Adeneye Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ ọba làwọn méjèèjì ilé ọba náà ti wá àwọn ọba ti lù wọ́n lóǹtẹ̀ àwọn tó gbẹnu sọ fún ìran Yorùbá nìyẹn that is the people we know tí a tí àwọn kábíyèsí wa ò bá ti sọ̀rọ̀ tí àwọn kábíyèsí wa ò bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá ti gbọ́ lẹ́nu olóyè Ìṣísódé Ìgbòho tá a gbọ́ lẹ́nu bàbá Akíntóyè we believe that the, they speak for the Yorùbá race kì í ṣe ẹ̀yin olóṣèlú olè tẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti wá appointment lọ́dọ̀ federal government wọn ò rí wọ́n fẹ́ bá àwọn náà fẹ́ máa fi wá jẹ national cake àti bọ́mọ yín lọ́wọ́ tẹ́ ẹ̀ bá fi ọwọ́ yín síbi tó yẹ kọ́wọ́ yín wà á gé ọwọ́ yín mọ́ máa wo you are not our leaders ẹ má jẹ́ ń dárúkọ yín o we don't want to have anything with you ibo ikú ní ibo ẹ jẹ́ kí ibo máa ṣe títí wọn kí fúlàní máa ṣe títí wọn kí yorùbá máa ṣe títò ọlọ́run ọba tó dá wa ẹ lọ wo máàpù máàpù yẹ dáadáa ó yọ ó mọ̀ọ́mọ̀ ìdá yorùbá gédéǹgbé ni kò so papọ̀ mẹ́nikẹ́ni we don't want forced marriage anymore ẹ má kó wa bá ẹ má fi wá gbókùn mọ́ no chance láti máa fi yorùbá gba contact lọ́wọ́ nàìjíríà we are not part of nigeria anymore tá kì tá a tẹ́yìn bá lè sọ pé ẹ̀mẹ́ni tó kú Ayo Kumotinyi, Council of Yoruba Leaders, we are warning you. Ẹ ẹ ṣe agbẹnusọ fún wa o. Abẹ́nifẹ́re gan tí Awólọ́wọ̀ dálẹ̀. Nígbà táwọn ọmọ Yorùbá rí pọ́ dàdàkudà, we reject them. We reject them totally. So you, gbogbo èyí tí mò ń wò yìí, ọ̀daràn ní gbogbo. Ṣé àmà méjì àbí bẹ́ẹ̀ kọ́? Not northwest chairman méjì àwọn abanilẹ́yẹ jẹ́ we don't want them any leader tó wá lọ mígun ara ẹ̀ pẹ̀lú north tó lọ mígun ara ẹ̀ pẹ̀lú àwọn boko haram tó pa wá nípakúpa ọ̀tá yorùbá nìyí you can't speak for yorùbá race at all ẹ má jẹ́ ń dárúkọ yín o tí ń bá dárúkọ yín pátápátá ẹ̀ gbéwèé kọ́ọ̀tù wá ṣe gbọ́ mi mo máa ń sọ. Gani Fáyẹ̀mí lọ sí ẹ̀wọ̀n torí òdodo pa Adékúnlé Ajáṣin lọ sí ẹ̀wọ̀n torí òdodo my father Fẹ́mi Fálànà lọ sẹ́wọ̀n torí òtítọ́ ni ànígbàkẹ́ bayí ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ àwọn tó pa wá àwọn tó tó ń dẹ̀ ẹ̀mí ọmọ Yorùbá lẹ́gbẹ̀dò ẹ tún fẹ́ lọ kọ́ wọn papọ̀ kẹtí wá dà wá sábẹ́ wọn no you can't speak for the Yorùbá race ẹ̀yẹ́ àtètè turn back tẹ́ ẹ̀ bá níṣẹ́ wáṣẹ́ mi ṣe if you don't have work find another work to do ẹ ẹ lè sọ̀rọ̀ behalf of the Yorubas. ẹ lè dẹ́gbẹ́ yín lẹ́ o kẹ́ ẹ máa ṣe títí yín o ẹ má kó gbogbo Yorùbá papọ̀ ẹ lè dárúkọ ẹbí yín tó bá tí àwọn ìlú tẹ́ ti jáde bá gbà yín láàyè ẹ lè dárúkọ ìlú tẹ́ jáde but kẹ́ sọ pé you are the new new voice for the Yorùbá race ẹ ṣì í ẹ ṣí ẹ wrong ẹ má wo ọmọ Yorùbá ń jà ara ń kan gáàsà wa lọ́wọ́ ara ń kan wá ohun tójú wa rí nínú Nàìjíríà ọjọ́ orí wa ò gbé that is why we reject any leaders in Yorùbá land tó fẹ́ tàwa fún Fúlàní again we will not allow you enough is enough tẹ́fẹ́fẹ́ tẹ́fẹ́fẹ́ lọ dìbò ní Nàìjíríà ẹ má ẹ má ẹ má kọ ti yorùbá mọ́ at all leave us alone we did not belong to you àwọn tí ọlọ́run gbé kalẹ̀ that can speak for the yorùbá race bàbá Bánjí Akíntóyè and Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà àwọn tó ṣe títí wa nìyẹn àwọn tó sọ pé ìran yorùbá ò gbẹdọ̀ kú àwọn tó sọ pé ìran yorùbá ò gbẹdọ̀ jìyà àwọn tó sọ pé ilé ìtàn kó wà lẹ́rú ó tó gẹ́ àwọn tó sọ pé enough is enough for suffering àwọn tí ò fẹ́ kárí ògolo àwọn náà kojú ìjà sí it is because of the Yoruba race ní Nàìjíríà fi kú náà fi lọ àtàkì ilé olóyè Ìgbòho tọ́pẹ́ gbogbo bọ́bá tẹ̀ jẹ́ sacrifice wo lẹ̀yin ṣe fún ìran Yorùbá bàbá was eighty six years nígbà tó kó bọn wá sí adó ń bí báyìí tọ́rọ pé bàbá wà lé wọ́n fẹ́ pa bàbá ní bàbá mọ́lé it is because of the Yorùbá sacrifice wo lẹ̀yin ti ṣe fún ìran Yorùbá we don't need you You are not our fathers. So don't call yourself a new forest. for the Yoruba race. Níbo níbẹ̀ lẹ ti wá? Níbo lẹ ti wá? Níbo la ti pé ìtajà tó kan lè mọ́mù? Níbo lẹ ti wá? Ẹ jẹ́ yí ọwọ́ bí àrùn yín bí àrùn tì yín padà. Tẹ́ ẹ bá níṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ lọ dáko. pa ọmọ Yorùbá, tán pa lọ́tún tán pa lọ́sì kílẹ̀ rí kí lẹ rí sọ sí ìyànjú wo lẹ ẹ dákẹ́ rọ́rọ́rọ́ ni ẹ fẹ́ máa fi Yorùbá gbowó lọ́wọ́ federal government <laughs> àṣírí yín ti tú no way Yorùbá tèmi ti yàtọ̀ sí tàná a máa pariwo yín ni pé kò sí ààyè ẹ má pè wá mọ́ Yorùbá ẹ mọ́ Fúlàní any leader in Yorùbá là tó bá sì fẹ́ sọ wá papọ̀ mọ́ Fúlàní that leader we will reject him totally. We don't fight with your Fulanis. Fulani fighting us and killing us every blessed day. Ẹ̀yin ò ní kankan sọ to Ṣùgbọ́n ẹ lè they pay, and you need new voice. Hmm, Ọlọ́run Ọlọ́run mọ̀ kúṣẹ́ lókè ọ̀run New voice kọ́ new attend ni. New voice kọ́ new attended ni. Ẹ jẹ́ lọ kíwọ́ ọmọ ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ́ṣọ́ o mú kí yín lọ the new voice for the Yorùbá race wọ́n tún sọ̀rọ̀ pé the journey the practically beginning of the journey to the uh, eh, restructuring of, of Nigeria ṣe rí ṣe rí pé wọ́n tún bá kàn bọ̀ restructuring náà ni làwọn Afẹ́nifẹ́re fi ń jẹun bí yẹn wọn àráyè wọnú Afẹ́nifẹ́re lọ wọ́n wá lọ dá gúrùpù títí wọ́n lẹ̀ àwọn náà fẹ́ máa pariwo restructuring restructuring ni restructuring kí kí nàìjíríà wa ní àwọn ilé ìtújáde síta o oyayayaya kó tún pè wọ́n kó gbé mílíọ̀nù sí wọn lápò ẹ ṣí we don't know you you are not part of us ẹni tí ò bá bí ènìyàn ò lè pera ẹ̀ ní bàbá èèyàn àràn yín iṣẹ́ ẹ lè sọ̀rọ̀ behalf of us cye ẹ má jẹ́ àdárúkọ yín o ẹ lórúkọ o CYE ẹ má já dárúkọ yín o èmi ò mi ò wojú ṣe o anything about the only property that I have is Yorubas the only property that I have is Yorubas gbogbo ìbá àjọmọdé ni ìbá àjàgbà ìbá àjọkórè ìbá àjọbẹrin tó bá lọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ I will attack it both physical and spiritual ẹ̀rí ẹ̀ kí wọ́n ọmọ yín bọ́ṣọ́ o. CYE ẹ mọ̀ pẹ̀lú ayé pé ẹ̀yin lẹ ẹ̀yin lágbẹnusọ fún ìran Yorùbá o àmọ̀ yín o bàbá Bánjí Akíntóyè is there olóyè Sunday Igboho is there tí nǹkan bá fẹ́ yíwọ́ tá a bá pè wọ́n àwọn là ń rí ìgbà tí Fúlàní ń pa wá àwọn ló ń sọ̀rọ̀ ìgbà tí Nàìjíríà ń gbé àáké dání tí ń là mọ́ wa lórí àwọn ló jáde síta torí pé wọ́n sọ̀rọ̀ behalf of the federal government of Nigeria bẹ̀rẹ̀ sí ní àtàkì wọn kiri wọ́n fi kú wá wọn kiri it is because of the Yorubas náà fẹ́ pàṣẹ de Ìgbòho it is because of Yorubas Ìgbòho ṣe ẹ̀wọ̀n ní Kútọ́nù kò jálè o torí pé ó sọ pé ẹ má pa Yorùbá mọ́ torí Ìgbòho sọ pé the only property I have is Yoruba people don't kill my people sacrifice wo lẹ́yìn. ìrí ohun tí a mú wá fún wa lénìí